ti jí ń gbé kò sí ìjì tí ó lè bo dídán rẹ̀ Jésù ti gbà àwọn tó ti sọnù fún mi bíbélì ròyìn mímọ́ dídán mọ́lẹ̀ yóò tọ́ mi lọ́nà tó rò ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀ kòòrù tó kọjá sọ́jà ìlípẹ̀kun. a kí wa pé a káàbọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa a sì kí wa káàbọ̀ sí ètò yín ètò wa jẹ́ kí bẹ́ẹ̀lì sọ̀rọ̀ ètò tí ìjọ Kristi Lóǹdó àti Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀ orúkọ tèmi ni Fáṣọnú Victor ajínrere Kristi kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ní fún wa lónìí jẹ́ kí a tẹríba fún àdúrà bàbá wa tí ń bẹ lọ́run olódùmarè ọba ayérayé bàbá wa nípasẹ̀ jésù kristi tọ̀wọ̀tọ̀wọ̀ àti tẹríba gbogbo la fi wá sí tẹ́ àánú yín ní wákàtí yìí torí pé ìní ọlọ́run wa ògo ọlá agbára àti ìní yín títí láéláé ọlọ́run wa ìjọ nínú àánú àtọ́láńlá yín kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn lórúkọ jésù kristi olúwa wa àmín lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́ ìyìn ògo ọlá fún ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ lórí ayé wa àtọwọ́ ìtọ́jú rẹ̀ aláìlẹ́gbẹ́ a Fún ọlọ́run fún ìbùkún rẹ̀ èyí tí àwa ń rí gbà nígbà gbogbo lọ́nà gbogbo àti níbi gbogbo ọlọ́run wa ẹ ṣé a sì dúpẹ́ fún àwọn ènìyàn wa tí wọ́n ń wò wá nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run papọ̀ àdúrà wa àti ẹ̀bẹ̀ wa sí ọlọ́run ni pé ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ ìfẹ́ rẹ̀ yóò fi yé wa agbára tá a máa fi tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run yóò gbé wọ̀ wá gẹ́gẹ́ bí a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ àti àwọn ètò tí a ti ṣe sẹ́yìn pé níbikíbi tẹ́ ẹ bá wà ìjọ Kristi wà níbẹ̀ ẹ wá ìjọ Kristi lọ sí agbègbè yín kí ẹ béèrè ìbéèrè tó ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà ọkàn yín kí ẹ sì béèrè ìbéèrè tó ní nǹkan ṣe pẹ̀lú ìsìn mímọ́ àti ìsìn òtítọ́ èyí tí a ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ nínú bíbélì fún ìran ènìyàn lónìí àdúrà wa sí ọlọ́run ni pé ọlọ́run yóò fi òtítọ́ rẹ̀ hàn wá yóò sì fi wá mọ ọ̀nà òtítọ́ gẹ́gẹ́ bí bíbélì ti sọ pé ìwọ yóò mọ òtítọ́ ní ìwé johannu orí kẹjọ ẹsẹ̀ kejìléníọgbọ̀n thirty two ó ní ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira ìfẹ́ ọlọ́run fún wa ni èyí kí àwa kó wà nínú òtítọ́ rẹ̀ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ jésù àmín tẹ́ ẹ̀ bá nígbàgbé à ń kẹ́kọ̀ọ́ lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ a sì dánu dúró díẹ̀ a ò tí ì parí ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀kọ́ tí a sì kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ tá máa tẹ̀síwájú lónìí òun ni ìsọjí tòótọ́ apá kejì àti kọ́ apá kínní a dẹ̀ sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ àwọn nǹkan wọn ní tí ìsọjí túmọ̀ sí ohun tó ohun tí ìsọjí tí ó túmọ̀ sí fún wa a ti gbé ọ̀kan yẹ̀wò nínú àwọn kókó bíi kókó bíi mẹ́fà tí a fẹ́ sọ ìkan la gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ ní tá a sì gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni pé ìsọjí tòótọ́ ó ń fẹ́ kí a gba ìyìn èrè òtítọ́ tàbí ẹ̀kọ́ Kristi ní tòótọ́ gbọ́ ẹ̀kọ́ tí ó yè kooro ọkàn tí a bá ti sọjí ní tòótọ́ a máa ṣàfẹ́rí ẹ̀kọ́ Kristi tó yè kooro ilé gbúdọ̀ ó gbúdọ̀ yé wa dáadáa a ti gbé àlàyé kalẹ̀ nípa ẹ̀kọ́ tí ó yè kooro ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ kí a tó tẹ̀síwá nínú ẹ̀kọ́ náà mo fẹ́ ka kíyèsí ẹ̀sẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ìwé Timothy kejì ìwé Timothy kejì nígbà tá a wo orí ìkíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkẹtàlá kí ni Bíbélì wí ẹ gbọ́ ó ní di àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí ó yè kooro tí ìwọ ti gbà lọ́dọ̀ mi mú nínú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù Hmm. ọkàn tó bá ti gba ìsọjí ọlọ́run á di àpẹẹrẹ ẹ̀kọ́ tí ó yè kooro mú gẹ́gẹ́ bí Paul ti sọ fún Timothy pé kó di àpẹẹrẹ ẹ̀kọ́ tí ó yè kooro mú èyí tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi èyí tí ń bẹ nínú Kristi Jésù ọkàn tó bá ti gba ìsọjí Ọlọ́run á gba ẹ̀kọ́ tó yè kooro sound preaching ẹ̀kọ́ tó yẹ kóró lágbà kò ní gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ nítorí pé ọlọ́run fúnra ara rẹ̀ a ti fi ìsọjí ọkàn fún a ti a ti ṣí ọkàn rẹ̀ payá sí ohun tí ń ṣe ti ọlọ́run àti ọ̀rọ̀ mímọ́ olúwa ọkàn tó gba ìsọjí tòótọ́ a máa wádìí ohun tí ọlọ́run gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ fún wa àwọn kókó tí a gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí ọkàn tí ó gba ìsọjí tòótọ́ a máa ṣe ohun tí a bá tí a rí tí a sì kà nínú bíbélì kò ní ṣe àròsọ tirẹ̀ kí ni ìwé Fílípì orí ìkẹrin mo ka kíyèsí ìwé Fílípì orí ìkẹrin nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹjọ àti ìkẹsàn-án ẹ gbọ́ ohun tí ẹsẹ̀ kẹsàn-án wí ó ní nǹkan wọn ni tí ìwọ ti kọ́ tí ẹ̀yin sì ti gbà tí ẹ̀yin sì ti gbọ́ tí ẹ̀yin sì ti rí lọ́wọ́ mi ẹ máa ṣe wọ́n ọlọ́run àlàáfíà yóò wà pẹ̀lú yín Pọ́ọ̀lù ló kọ̀wé sí àwọn ará tó wà ní Fílípì ó ní nǹkan tí wọ́n ti gbọ́ nǹkan tí wọ́n ti gbà nǹkan tí wọ́n ti rí èyí tí wọ́n bá lọ́wọ́ òun kan máa ṣe wọ́n ọlọ́run àlàáfíà yóò wà pẹ̀lú wọn. ẹ̀kọ́ òtítọ́ èyí tí a ti rí àkọsílẹ̀ rẹ̀ nínú bíbélì nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sẹ́lì ó ní ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ kí a gbọ́ ó ní ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ kí a gbà ó ní ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká a dìmú òun ni ẹ̀kọ́ tá a bá lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì ẹ̀kọ́ yìí náà la gbúdọ̀ ṣe ọkàn tí a bá ti sọ jí ní tòótọ́ ẹ̀kọ́ àwọn àpọ́sẹ́lì òun ni yóò tẹ̀síwájú nínú rẹ̀ ẹ̀kọ́ nípa ìgbàlá ọlọ́run tá a bá lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì òun ni yóò tẹ̀síwájú nínú rẹ̀ kí ni ẹ̀kọ́ ìgbàlá ọlọ́run tá a bá lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì tí Kristi pàápàá fúnra ara rẹ̀ kọ́ wọn Kristi kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ di ẹni ìgbàlà nínú Kristi ó gbúdọ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó gbúdọ̀ gbàgbọ́ ó gbúdọ̀ ronúkúwàdà ó gbúdọ̀ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé jésù kìí sọmọ ọlọ́run ní í ṣe a sì gbúdọ̀ jọ̀wọ́ rẹ̀ ó gbúdọ̀ jọ̀wọ́ ara rẹ̀ fún ìrìbọmi nínú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú sísìnkú àti àjíǹde jésù ẹ̀kọ́ tó yè kooro èyí tí ìwé Timothy kejì orí ìkíni ẹsẹ̀ kẹtàlá tí a pàṣẹ tí Paul ló pàṣẹ fún Timothy pé kó di ẹ̀kọ́ tó yè kooro mú tí ìwọ ti gbọ́ lọ́wọ́ tí ìwọ ti gbà lọ́wọ́ mi ẹ̀kọ́ tó yè kooro tá a bá lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì nìyí tí a sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú bíbélì ọkàn tó bá ti gba ìsọjí ọlọ́run a máa dúró nínú ẹ̀kọ́ tó yè kooro ẹ̀kọ́ tó yè gẹ́gẹ́ bí a tún ti rí níbí pé ohun tí ìwọ ti gbọ́ ohun tí ìwọ ti gbà ohun tí ìwọ ti rí tó o sì bá lọ́wọ́ mi máa ṣe wọ́n ọlọ́run àlàáfíà yóò wà pẹ̀lú yín. tí ọkàn tí a bá ti sọjí ní tòótọ́ a máa ṣàfẹ́rí ẹ̀kọ́ tí a bá lọ́wọ́ àwọn àpọ́sẹ̀lì a sì máa ṣe wọ́n. pẹ̀lú àwọn àlàyé díẹ̀ tá ti ṣe ẹ jẹ́ wa ní ǹjẹ́ mo dúró nínú ẹ̀kọ́ àwọn àpọ́sẹ̀lì ǹjẹ́ ní tòótọ́ ǹjẹ́ mo ti gba ìsọjí torí tí bá ti gba ìsọjí ọlọ́run nítòótọ́ tá a sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé iṣẹ́ ọlọ́run ni ọkàn tó bá fira rẹ̀ sílẹ̀ fún ọlọ́run ọlọ́run á sọjí tó fira rẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run á sọjí ǹjẹ́ mo ti gba ìsọjí ọlọ́run mo ti ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé jésù fúnra ara rẹ̀ sọ pé ìwé johannu orí kẹfà ẹsẹ̀ kẹtàléní sixty three ó ní ẹ̀mí ní sọ ní di ààyè ara kò ní èrè kan ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ẹ̀mí ni ìyè ni pẹ̀lú bí a bá dúró nínú ẹ̀kọ́ kristi nígbà náà la gba ìsọjí ní tòótọ́ eléyìí gbọ́dọ̀ yé wa tẹ̀síwájú ẹ̀kọ́ tí ó yè kooro tàbí ìsọjí tòótọ́ a máa fààyè sílẹ̀ fún ẹ̀kọ́ tó yè koro tó ń bá ẹ̀ṣẹ̀ wí rebuke sin ọkàn tí a ti sọjí a máa sá fún ẹ̀ṣẹ̀ a máa sá fún ìgbé ayé ẹ̀ṣẹ̀ kò ní súnmọ́ ibi tí ìgbé ayé ẹ̀ṣẹ̀ àwọn tí bá ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ bá gbé wá á dìnà sí wọn. Dáfídì ló sọ nínú orin dáfídì orí kìíní ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí ò dúró ní ìdúró àwọn ẹlẹ́gàn tí ò sì jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó sì ní ìrìn àwọn ènìyàn búburú ṣùgbọ́n dídùnnú rẹ̀ wà nínú òfin ọlọ́run ó sì ń ṣàṣàrò lọ́sàn-án àti lóru ó ní á dàbí igi tí a gbìn sí típa odò tí ó sì ń so èso rẹ̀ ní àkókò rẹ̀ tí ewé rẹ̀ kì yóò sì rẹ̀ ṣùgbọ́n àwọn aláwòwà bí ọlọ́run kò rí bẹ́ẹ̀ wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ olúwa ẹ ràn wá lọ́wọ́ ẹnikẹ́ni tá a bá ti sọjí ní tòótọ́ tó ti gba ìsọjí ọlọ́run a máa sá fún ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n tọrọ ọlọ́run sọ ni ní ìwé johannu kínní orí ìkẹta nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹjọ kí lolúwa wí ó ní ẹni tó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti dẹ́ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù ó lẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni ní ti bíbélì kọ́ wa nìyí ọkàn tí ó ti gba ìsọjí ọlọ́run a máa sá fún ẹ̀ṣẹ̀ a máa jìnà sí ẹ̀ṣẹ̀ a jìnà pátápátá sí ohun ìwà bí ọlọ́run àti ìwà ẹ̀ṣẹ̀ gbogbo nítorí pé ó mọ pàtàkì kí ènìyàn máa gbé ní ìgbé ayé àlàáfíà àti àgbé ayé ìwà bí ọlọ́run ẹ̀gbọ́n tó sọ sí òkè ni ẹgbọ́n tó sọ sókè ni ẹ̀wò ìwé Jòhánù kínní orí ìkẹta nígbà tá a kíyèsí ẹsẹ̀ ìkeje ó ní ẹ̀yin ọmọ mi ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín ẹni tó bá ń ṣe òdodo ó já sí olódodo gẹ́gẹ́ bí òun ti ń ṣe olódodo ẹnikẹ́ni tí a ti sọjí ní tòótọ́ tó ti gba ìsọjí Ọlọ́run a máa hùwà òdodo a sì máa sá fún ẹ̀ṣẹ̀ òtàrí náà rọ kí ni ìdí tá a fi sá fún ẹ̀ṣẹ̀ nítorí pé ìwé àìsáyà orí kọkàndínlọ́gọ́ta fifty nine ẹsẹ̀ kínní ó ní ọwọ́ ọlọ́run ò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò dí láti gbọ́ wa ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa ló yà wá nípa láàárín àwa àti ọlọ́run ẹ̀ṣẹ̀ á máa yani nípa ọkàn tó ti gba ìsọjí ọlọ́run ní tòótọ́ a máa sá fún ìgbé ayé ẹ̀ṣẹ̀ a máa sá fún ìgbé ayé àìṣòdodo torí ọ̀rọ̀ ọlọ́run sọ ní ìwé johannu kínní orí ìkarùn-ún nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹtàdínlógún seventeen ó sọ fún wa níbẹ̀ pé gbogbo àìṣòdodo gbogbo ẹ̀ṣẹ̀ ni ọkàn tó ti gba ìsọjí ọlọ́run a sá fún ẹ̀ṣẹ̀ á gbé ìgbé ayé òdodo gẹ́gẹ́ bí ọlọ́run nípasẹ̀ jésù kristi ti jẹ́ olódodo ìjà ti sọ ọ́ jí ìjà àmọ̀ yàtọ̀ láàrin ẹ̀ṣẹ̀ àti ìwà bí ọlọ́run ìjà ń gbé ìgbé ayé ìwà bí ọlọ́run ọkàn tó ti gba ìsọjí tòótọ́ a máa sá fún ẹ̀ṣẹ̀ ọkàn tó ti gba ìsọjí tòótọ́ a ní àwọn olóyìnbá sọ pé conviction a ní ọkàn rẹ̀ á pòrúurù sí ohun tí ń ṣe ti ọlọ́run ọkàn rẹ̀ á máa wárìrì sí ohun tí ń ṣe ti ọlọ́run ọkàn ọkàn ọkàn á máa wárìrì á máa fẹ́ láti ṣe ohun tí ń ṣe ti ọlọ́run nítorí pé àti sọ́jí nípa tẹ̀mí ó sì ti fi ara rẹ̀ sílẹ̀ fún ìsọjí ọlọ́run ọkàn yẹn á máa á jẹ́wọ́ jésù á jẹ́wọ́ ìgbàgbọ́ nínú jésù kristi ọkàn yẹn á sì ronú pìwàdà ní tòótọ́ kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ a sọ pé ọkàn tí a bá ti sọjí tòótọ́ a máa sá fún ẹ̀ṣẹ̀ wá tilẹ̀ wá bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ á ronú pìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa ní ìwé Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹsàn-án Olúwa kò fi lè rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara ṣùgbọ́n ó mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà ọlọ́run béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa ọkàn tó ti gba ìsọjí ọlọ́run a máa ronúpìwàdà kúrò nínú ẹ̀kọ́ èké kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ kúrò nínú ìgbé ayé àìwà bí ọlọ́run ohun tí ìsọjí tòótọ́ ti ń ṣe fún àwọn èèyàn tó fẹ́ láti wá sí ọ̀dọ̀ Jésù nìyí ìsọjí tòótọ́ a máa ro èrò rere ní ìgbà tí àwùjọ kan tàbí àwọn ẹnìkan bá rí ìwà mímọ́ ọ̀rọ̀ olúwa tí sì rí ìwà òdodo rẹ̀ àti àgbékalẹ̀ rẹ̀ ọkàn wa máa fà sí ọlọ́run. True revival is reflective. a máa ronú jinlẹ̀ nígbà tí àwọn àwùjọ àwọn èèyàn kan tàbí ẹnìkan tàbí ìjọ kan bá ro ìwà mímọ́ ọ̀rọ̀ ọlọ́run àti ìgbé ayé òdodo rẹ̀ wọ́n á jọ̀wọ́ ara wọn fún ọlọ́run nínú ìsọjí ọlọ́run ǹjẹ́ a ti sọ ọ́ jí bí wọ́n á ṣetán láti gbé ìgbé ayé tó ìgbé ayé òtítọ́ ìgbé ayé mímọ́ ẹ̀gbọ́n tí Paul sọ nínú ìwé Galatia ìwé Galatia orí kejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ èyí tí ẹsẹ̀ ogún ó ní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 òun wà láàyè fún ara òun wà láàyè fún ọlọ́run bẹ́ẹ̀ náà ló yẹ kó rí fún ìgbé ayé tí a ti sọjí ní tòótọ́ ìgbé ayé tí a ti sọjí ní tòótọ́ a máa wà láàyè fún ọlọ́run ìwé kọ́lọ́sì orí kẹta ẹsẹ̀ kínní ó ní bí a bá ti jí ń dìde pẹ̀lú kristi ẹ máa ṣàfẹ́rẹ́ àwọn tí ń bẹ lókè níbi tí kristi gbé jókòó lọ́wọ́ ọ̀tún ọlọ́run ọkọ̀ tá a bá ti gba ìsọjí ọlọ́run a máa ṣàfẹ́rẹ́ àwọn nǹkan wọn ní tí ń bẹ lókè a máa ṣàfẹ́rí ohun ti ọlọ́run a máa wádìí ọ̀rọ̀ mímọ́ rẹ̀ a máa fẹ́ láti ṣe ohun tí bíbélì pa láṣẹ tí kì í ṣe ilé èrò ilé èrò wa tàbí tí kì í ṣe ohun tí a rò pé a máa wádìí pé kí ni olúwa wí kí ni olúwa sọ ọkàn tá a bá ti ṣàfẹ́rí á ka ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ohun mímọ́ ohun tá a gbúdọ̀ ṣe ohun tá a gbúdọ̀ rìn nípasẹ̀ rẹ̀ ọkàn tá a bá ti gba ìsọjí ọkàn tá a bá ti sọjí kì í ṣe gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe ní ọ̀sẹ̀ tó kọjá lọ ìsọjí òun ṣe nǹkan tá a máa ṣe lọ́sẹ̀ kan tá a ṣe lóṣù kan tá a ṣe lọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ kọ́ ohun tí bẹ́ẹ̀lì kọ́ wa nípa ìsọjí ni pé ní gbogbo ìgbé ayé wa pátá tá a bá ti gba ìsọjí ọlọ́run la farahàn nínú ìgbé ayé wa pátá as long as we are living lẹ̀mí yìí yóò máa darí wa ẹ̀mí yìí á máa tọ́ wa sọ́nà rẹ̀ ẹ̀mí ọlọ́run ni ǹjẹ́ o ti ṣetán láti fira rẹ sílẹ̀ fún ìsọjí ọlọ́run lónìí ìsọjí ọlọ́run is not for a certain time ìsọjí ọlọ́run fún gbogbo ìgbà ni tí a bá ṣetán láti gba ọ̀rọ̀ mímọ́ ọlọ́run láti wọnú ọkàn wa láti sọ ayé wa di tuntun nínú rẹ̀ àwọn ọ̀nà wo la gbọ́dọ̀ láti nílò ìsọjí ọlọ́run ọ̀nà àkọ́kọ́ ni pé ọkàn tí a ṣetán láti gba ìsọjí gbọ́dọ̀ padà sínú bíbélì ọkàn tí a tí ó ṣetán láti gba ìsọjí ọlọ́run gbọ́dọ̀ padà sínú bíbélì nítorí pé jésù kristi la láṣẹ ìwé matthew orí kejìdínlọ́gbọ̀n twenty eight pàtàkì ẹsẹ̀ẹsẹ̀ kejìdínlógún eighteen jésù sì wọ́ sọ fún wọn pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún mi agbára ìsìn agbára ẹ̀kọ́ agbára ètò ìgbàlá ọlọ́run àti fífún kristi Kristi láláṣẹ òun lá sọ fún wa ohun tá ó ṣe láti dẹni ìgbàlà ọkàn tó gba ìsọjí Ọlọ́run a máa wo Kristi a sì dúró nínú ẹ̀kọ́ Kristi fún ìgbàlà Ọlọ́run kí ni Kristi kọ́ wa nípa ìgbàlà rẹ̀ Kristi ni ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi ẹ̀yin tẹ́ ń wò wá nílé bá a bá ti baptisi yín nínú omi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín ẹ ò tí gba ìsọjí tòótọ́ ẹ tí gba ẹ̀mí Ọlọ́run torí pé ìṣe àpọ́sílẹ̀ orí kejì ẹsẹ̀ kejì dín ní ogójì thirty eight ó sọ fún wa pé Pétérù sọ fáwọn Júù pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ báwo la ṣe ń gba ẹ̀mí mọ́ Ọlọ́run nígbà tá a bá ti kúrò nínú mi baptisi ni gẹ́gẹ́ bí ìṣàpọ́sílẹ̀ orí kejì ẹsẹ̀ kejìdínlógójì ti kọ́ wa ẹ ronúkúwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ tọ́lọ́run sọ nìyí ọkàn tó ṣetán láti gba ìsọjí ọlọ́run ó gbúdọ̀ padà sínú bíbélì ó gbúdọ̀ padà sí ẹ̀kọ́ jésù nípa ìgbàlá rẹ̀ gbọ́wọ́ rẹ̀ lé tẹlifíṣàn máa wí tẹ̀lé mi jésù kìí sọmọ ọlọ́run wọnú ayé mi sọ mí dẹni ìgbàlà ó ti dẹni ìgbàlà kì í ṣẹ̀kọ́ Kristi a ò rí kà bẹ́ẹ̀ nínú bíbélì kì í ṣe otí Kristi kọ́ wa fún ìgbàlà nìyí ọkàn tó ṣetán láti gba ìsọjí Ọlọ́run gbúdọ̀ padà sínú bíbélì láti mọ̀fẹ́ Ọlọ́run fún wa lónìí ilé gbúdọ̀ yé wa ọkàn tó ṣetán láti gba ìsọjí Ọlọ́run ó gbúdọ̀ mọ̀ ohun tí gbèdégbé kalẹ̀ fún ẹ̀kọ́ nípa ìsìn mímọ́ Olúwa ìsìnmímọ́ olúwa ọ̀dọ̀ wa kọ́ ló ti bẹ̀rẹ̀ nínú májẹ̀mú titun ìsìnmímọ́ olúwa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àpọ́sẹ́lì àwọn àpọ́sẹ́lì sì kọ àkọsílẹ̀ bí wọ́n ti jọ́sìn sí ọlọ́run ọkàn tó gba ìsọjí ní tòótọ́ a máa wádìí ohun kí làwọn àpòsílẹ̀ kọ àkọsílẹ̀ rẹ̀ kí làwọn àpòsílẹ̀ ṣe ní ìwà láàyè wọn nípa ìsìn ọlọ́run ìṣe àpòsílẹ̀ orí kejì ẹsẹ̀ kejì lé forty two ní ogójì bẹ́ẹ̀lì sọ fún wa pé wọ́n sì ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì ní ìdàpọ̀ ní bíbu àkàrà àti nínú àdúrà mo ṣẹ̀ṣẹ̀ sọ ẹsẹ̀ bíbélì tó fún àṣà àpọ́sílẹ̀ oríkejì act two forty two ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sílẹ̀ ní ìdàpọ̀ ní bíbu àkàrà àti nínú àdúrà nígbà tá kíyèsí verse forty seven ẹsẹ̀ tí ó kẹ́yìn ìṣe àpọ́sílẹ̀ oríkejì ó ní wọ́n yin ọlọ́run wọ́n sì lójúre lọ́dọ̀ ènìyàn gbogbo olúwa sì ń yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí a ń gbàlà bí a ti rí ìsìn mímọ́ lọ́wọ́ àwọn àpọ́sẹ́lì nìyí àwa náà bákan náà tó wáyé pé lóòótọ́ la gba ìsọjí ọlọ́run a gbọ́dọ̀ ṣe ní ìbámu bí àwọn àpọ́sẹ́lì ti ṣe a gbọ́dọ̀ wádìí nínú bíbélì bí àwọn àpọ́sẹ́lì ti jọ́sìn sí ọlọ́run a sì gbọ́dọ̀ wádìí ìjọ májẹ̀mú titun bí a bá wọnú ayé lónìí ọkàn tó gba ìsọjí ọlọ́run ọ̀nà wo la gbúdọ̀ dúró nínú ìsọjí ọlọ́run a gbúdọ̀ wádìí ìjọ májẹ̀mú tuntun jésù kristi ló sọ̀rọ̀ ní ìwé mátì orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún sixteen eighteen matthew sixteen eighteen ó ní ìwọ ni pétérù lórí àpáta lèmi yóò kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò kú èyí ò sì lè borí rẹ̀ jésù kristi ló gbé ìjọ rẹ̀ kalẹ̀ a sì wá rí kà nínú ìwé róòmù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún pọ́ọ̀lù nígbà tó kọ̀wé sáwọn ará Rome ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín gbogbo ìjọ Kristi ń kí yín ìjọ náà tí Jésù Kristi fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà èyí tó kú fún ta ló ní Jésù ló ní Jésù ló ní ìjọ èmi kọ́ ni mo ní kì í ṣe ti pásítọ̀ kan kì í ṣe torílẹ̀-èdè kan kì í ṣe tìlú kan kì í ṣe ti àwùjọ àwọn kan bí kò ṣe ti Kristi ìjọ ìjọ ta rí nínú bẹ́ẹ̀lì pàápàá kì í ṣe tàwọn àpọ́stélì àwọn àpọ́stélì ò lè bá pín Kristi níjọ Kristi ni ó gbé ìjọ rẹ̀ kalẹ̀ òun ló ta ẹ̀jẹ̀ rẹ̀ òun sì ni ọkọ fún ìjọ òun lólùgbàlà ìjọ òun ni ohun gbogbo nínú gbogbo fún ìjọ ọkàn tí a bá ti gba ìsọjí tó ti gba ìsọjí Ọlọ́run a máa wádìí ìjọ òtítọ́ tí a rí nínú Bíbélì Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti wádìí òtítọ́ tí a rí nínú Bíbélì lórúkọ Jésù Kristi àmín ọkàn tó ti gba ìsọjí ìfẹ́ rẹ̀ sí ọlọ́run á jẹ́ àkọ́kọ́ torí pé ọlọ́run pàṣẹ pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tọkàntọkàn tayàtayà tẹ̀mítẹ̀mí a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tá a bá sì sọ pé ká nífẹ̀ẹ́ ọlọ́run ó túmọ̀ sí pé ní tọ́lọ́run pa láṣẹ gẹ́gẹ́ bí òfin a gbọ́dọ̀ ṣe wọ́n ìwé Jòhánù kínní orí karùnún gbàtà wo ẹsẹ̀ kẹta sí kẹrin ó ní èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí a pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ ò sì nira First John chapter five verse three and four ìfẹ́ Ọlọ́run tá a bá sọ pé a nífẹ̀ẹ́ Ọlọ́run òun ni pé ká pa òfin Ọlọ́run mọ́ Ọlọ́run sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa àpọ́sẹ̀lẹ̀ Jòhánù pé òfin rẹ̀ ò nira ilé ìgbọ́dọ̀ yé wa dáadáa a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run we must love God from the depth of our hearts by keeping his commandment pé à ń pa òfin rẹ̀ mọ́ nígbà náà la fi hàn pé a nífẹ̀ẹ́ ọlọ́run a mọ ọlọ́run a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì wa we must love one another ọkàn tó ti gba ìsọjí ọlọ́run a máa nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ̀ kò ní kórìíra ọmọlàkejì rẹ̀ ìfẹ́ rẹ̀ sí ọmọlàkejì rẹ̀ á jẹ́ ìfẹ́ òtítọ́ gẹ́gẹ́ bí ohun tí ìwé róòmù orí kejìlá ẹsẹ̀ kẹsàn-án kọ́ wa ó ní kí ìfẹ́ kó wà láì ṣẹ̀tàn kí a fàmọ́ ohun tí ń ṣe dídára ká sì ta kété fóun tí ń ṣe ibi ìfẹ́ wa gbọ́dọ̀ ìfẹ́ ara wa tá a gbọ́dọ̀ ní sára wa gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ òtítọ́ láti ọkàn mímọ́ láti ọkàn pípé àwọn tó ti jẹ́ onídìílé tó ti ní ìyàwó tàbí tí wọ́n ti lọ́kọ wọ́n gbọ́dọ̀ fi ìfẹ́ ọlọ́run hàn nínú ìdílé wọn gẹ́gẹ́ bó ń ta rí nínú ìwé kólósì orí kẹta nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejìdínlógún sí ìkọkànléníogún ìyàwó gbọ́dọ̀ tẹríba fọ́kọ ọkọ gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó rẹ̀ ọmọ gbọ́dọ̀ tẹríba fáwọn òbí rẹ̀ bàbá gbọ́dọ̀ máa fìfẹ́ bá àwọn ọmọ lò kí ó má ṣe mú wọn bínú a sì gbọ́dọ̀ rí i pé ọkàn tó ti gba ìsọjí ọlọ́run a rí i pé ìbáṣepọ̀ òun pẹ̀lú àwọn tó mọ ọlọ́run àtàwọn tí ò mọ ọlọ́run ó dúró lórí òtítọ́ olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń ṣèfẹ́ rẹ̀ ìsọjí tòótọ́ ó yẹ kó bẹ̀rẹ̀ pẹ̀lú wa àwa ló yẹ kó bẹ̀rẹ̀ pẹ̀lú ó yẹ kó bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ ká padà sínú bíbélì olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rọ̀ tá a ti gbọ́ lónìí ẹ wádìí ìjọ kristi ní gbogbo tẹ́ ẹ bá wà olúwa yóò ràn yín lọ́wọ́ lórúkọ jésù tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà tàbí ìbéèrè lórí àwọn ẹ̀kọ́ tí ẹ ti ń gbọ́ yálà ìtẹ̀ ti gbọ́ sẹ́yìn àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni zero eight zero five seven four four four nine zero two tàbí zero eight zero six five seven one seven zero two three a ó tuntun nọ́mbà náà pè fún wa zero eight zero five seven four four four nine zero two tàbí zero eight zero six five seven one seven zero two three kí àlàáfíà àti wà láàyè ọlọ́run kí ó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi olúwa wa àmín. fún mi ní bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹde kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù fún mi bíbélì ròyìn mímọ́ dídán mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tó rò ẹ̀kọ́ ìlérí òfin fẹ́ papọ̀ kóoru tó kọjá sọ́jà ní pẹ́kun.